Aláàfin of Ọ̀yọ́, Ọ̀ọ̀ni of Ifẹ̀, nobody, none of them just sọ̀rọ̀ sókè. Because some of these obas wey be say Sunday Igboho dey like people dey know for social media that time say all Yoruba obas dey their back. Say that they enjoy wetin e dey do. And now many people wey be say they be Yoruba agitators come dey talk say upon say Sunday Igboho dey show respect to Aláàfin of Ọ̀yọ́. Even if Sunday Igboho don even go against like Ọ̀ọ̀ni of Ifẹ̀ before. But Aláàfin of Ọ̀yọ́ why Aláàfin of Ọ̀yọ́ no fit even come outside to come speak for Sunday Igboho after they arrest Sunday She be the fight when we say Sunday Igboho dey fight na for Yoruba people See say Aláàfin for you. some of the Yorubas will be or Obas will be say they dey for Yoruba land wey be say they know where where when we say dem they go see the same Buhari for Abuja When we say if dem wan do election and they go their place dem no supposed to even speak None of Yoruba governors don't come outside say they won't even start for Sunday Igboho He said, no matter what, Sunday Igboho na Yoruba person. I'll he stand for his people. Sunday Igboho na person wey be say, he dey talk, so many people know they insult uh, Yoruba king again. When they arrest Sunday Igboho, no be say Sunday Igboho thief, no be say Sunday Igboho pere anybody or silent anybody. They just eh, wey be say they call dey after sunday go and scatter all the thing wey be say house wey sunday go get destroyed. none of yoruba governors or yoruba obas will be say that they push sunday go for back even come as I say dem wan even speak for sunday go say this thing when they happen to sunday go wey be di fulani government they do for sunday go e too much say e too much say sunday go no deserve dis kind thing that they do to am because na freedom of the people, like e dey fight for and dis yoruba obas many feel say maybe the position wey be say dem dey maybe dem no be the right person for the position maybe na the government like put dem for the position like make dem go see the right thing fear no go let dem fit talk so that dem no go fit comot dem for that position and now now a lot of pipo dey talk say yoruba obas need to come outside to come talk say dem dey sunday go back to call on all dis the the Benin republic to let them know say that this sunday go back say sunday go no be criminal say sunday go no be battle e dey fight for all wetin sunday to dey do na how e people go suffer go reduce for yoruba land how e people go dey waka freely wey we say they don't go dey run comot for their home just the way that they do now because of fulani and now many things don't happen for gogo They need to come outside to come the reason why sunday bo chase the fulani comot for Gogo because of the things wey be say they don't do for Gogo. and now none of these yoruba obas or governors or yoruba uh, people wey be say dem dey on top dem no wan even come outside to come talk about am which is not supposed to be so my pipo make i leave on I hear wetin yoruba imam talk about yoruba obas and governors and some of the yoruba people will be seen dem get mouth wey be seen dem dey on top my pipo make i leave on I hear from this yoruba imam my people. and make i forget to let me know what wetin una think for the comment section my people. mo sì kí gbogbo ọmọ yorùbá ní nàìjíríà àti ní diaspora àkọ́kọ́ ní tí ìṣẹ̀lẹ̀ nínú ìlú wa ń bí nílẹ̀ yorùbá tá yìí ó jẹ́ nǹkan tí ó ń kọyàn lóminú ẹ wo orúkọ bíi ó tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún sísìn tí Lam Adésínà ń bẹ ní Ọ̀yọ́ state tó jẹ́ gọ́vnà wa ní Ọ̀yọ́ state òun ni ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn Yorùbá àti àwọn Fúlàní Buhari tó wà ní president wa nísìn àti Dangote àwọn méjèèjì náà sáré wá láti north tán wá sáré wá rescue ọmọ ìyá wọn pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n pe Lam Adésínà ń gbà náà tán kó èrì rẹ̀ yìí pé kí ló dé tí wọ́n fi lè máa bá Fúlàní jà ní ṣáìdì Ọ̀yọ́ state ẹ tún wá wo níjòní náà láìpẹ́ yìí náà ní sábó tí gọ́fìnà Ṣèyí Mákindé wa tó jẹ́ gọ́fìnà wa ní Ọ̀yọ́ state tíjà kan ṣẹlẹ̀ láàrin Yorùbá àtàwọn Haúsá ní sábó ẹ rí i pé gọ́fìnà méje lọ sáré wá láti ilẹ̀ Haúsá táwọn bá Ṣèyí Mákindé torí pé àwọn tó jẹ́ ilẹ̀ Haúsá àtàwọn gọ́fìnà wọn àtàwọn olówó wọn àtàwọn ọlọ́lá wọn àtàwọn ọba wọn wọ́n ń kún àwọn èèyàn wọn tí ìkankan bá ti ṣẹlẹ̀ sí wọn wọ́n á sáré dé bẹ́ẹ̀ gọ́fìnà wọn méje lọ́wọ́ bá gọ́fìnà Ṣèyí Mákindé nílùú Ìbàdàn wípé kí ni ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ sábó so yìí túmọ̀ sí pé kọ́ńkáṣó gan ló lìdí wọn yìí túmọ̀ sí pé wọ́n fẹ́ràn ẹ̀yà wọn ju gbogbo ẹ̀yà lọ wípé Nàìjíríà so kó lọ́wọ́ adé tápẹ́ àwa ẹ̀yà Yorùbá tí ìka bá ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀yà wa kan táwọn kan wàá dákẹ́ tí wọ́n ka gbéra tí wọ́n sì bá pa àwọn ọ̀gbọ́ irú tó ń ṣẹlẹ̀ tí Sunday yìí o Sunday Igboho ti pe gbogbo ọmọ Yorùbá nígbà bí ọdún mẹ́ta sísìn o ti sọ fún wa pé ìyá tí ń jẹ ọmọ Yorùbá lérí pé àwọn Fúlàní fi ẹranko jẹko yóò kí ni solution ó sì gbàṣẹ lọ́dọ̀ àwọn ọba àwọn gómìnà náà bẹ́ẹ̀ gbà náà kálukú náà sọ̀rọ̀ gbà tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó wá fi di pé wọ́n fẹ́ yí ọ̀rọ̀ mọ́ lérí wọ́n fẹ́ máa sí tí ò ṣe wọ́n fẹ́ máa kàákún tó ṣe ó lọ ṣe rally nílùú Ọ̀yọ́ state kò sẹ́nìkan tó sọ pé Sunday Igboho bẹ́ẹ̀ nìkan kan jà ó ṣe ní Ọ̀ṣun state kò sẹ́nìkan tó sọ pé Sunday Igboho bẹ́ẹ̀ ó ṣe ní Ondo state gọ́vnà Akérèdọ́lù kọ́kọ́ rìpọ́ọ̀tù ìpè Sunday Igboho ìgbà tó kò ní ogun Ondo Ondo state yìí ó pé ìkàkà ṣẹlẹ̀ o komisanna polisi tó wà ní Ondo state kò sọ pé ìkàkà ṣẹlẹ̀ ńbẹ̀ Sunday Igboho tún gbéra ó tún lọ sí Èkìtì gọ́vnà afayemi nílùú Èkìtì òun náà tún sọ wípé ìkàkà máa ṣẹlẹ̀ nílùú Èkìtì o wáì táwọn kan wà wá látòkèrè tó máa wá dààmú ọmọ tẹ́yìn ẹ̀yin wà bẹ́ẹ̀ náà wàá gbárùkù kẹ ẹ mọ̀ pé àwọn ọmọ tí ń dọmọ tí ń dẹ wo báwọn ọmọ náà àwọn èèyàn ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá táwọn arẹ́sìkò àwọn èèyàn tiwọn so Sunday Igboho ló ti wà ní Benin Republic báyìí o so gbogbo ẹ̀yin gómìnà wa ẹ̀yin lọ́ba lọ́ba wa o ẹ gbárùkù tí ń bẹ o so ti bẹ́sìn kí nǹkan kan mọ̀ ṣe o torí pé ẹ ti mọ̀ pé ìjà tí ń jà yìí ìjà gbogbo ọmọ Yorùbá ni kì í ṣe pé jà ara rẹ̀ so nǹkan kò sì gbọdọ̀ ṣe Sunday Igboho torí pé kì í ṣe pé ẹ gbogbo àgbáyé náà rí lérí ẹ ó sì tún ṣe sùúrù kò sì tún ṣe ìtúnbaṣẹ yorùbá náà lọ iṣẹ́ yorùbá yẹn tí ń bá lọ náà ni ó tó di pé wọ́n tún ká àtáàkì rẹ̀ again wọ́n tún ba ilé rẹ̀ lẹ́ẹ̀kejì jẹ́ wọ́n ba gbogbo mọ́tò rẹ̀ jẹ́ wọ́n ba gbogbo dúkìá rẹ̀ jẹ́ wọ́n tún wá pààyàn sí ilé rẹ̀ tí èsì pé báyà wọ́n lọ kóòtù kí kóòtù ọ̀dà yìí sọ pé ẹ lọ bá ẹ lọ báyìí kò sí wárántì kan tó wà láwọ federal government pé ẹkún sí báyìí tán fi ṣe tán ṣe yìí so ó ti di ìjọba tá ń lo ìjọba bí ìjọba Abacha kì í ṣe ìjọba democracy mọ́ ìjọba Abacha náà ń lò fún wa Nàìjíríà ṣe ẹni tó bá ti sọ̀rọ̀ kan pa á ẹ̀ tó bá ṣe kí nǹkan mú kó tì mọ́lé so ó sì dọwọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba àti gómìnà àtẹ̀yin lóṣèlú pé nǹkan kankan tá a bá tètè mójútó ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá tó bá padà dé tí wọ́n bá fi àjà àwọn ọmọ Yorùbá táwọn ọmọ Yorùbá bá di pé wọ́n bá yarí ipò òní ka o so mo ọ̀rọ̀ gbogbo kálukú mo ọ̀rọ̀ lọ́tún àtòsí o ẹja mójútó ọ̀rọ̀ láìfù wa o ni gbogbo Yorùbá fi sọ pé ńgbà tó rí báyìí tí gbogbo ìlú ti dàrú tá a gbádùn ara wa mọ́ president tá a láwọn wáyé two hundred and twenty three ẹ táwọn nọ́ọ̀tì ń sọ fún wa nísìnyí wọ́n láwọn ò ní gbé fún wa wọ́n láwọn tó lọ́dún mẹ́rin míì lẹ́yìn twenty and twenty three so ó ti mọ̀ pé nǹkan tá ti pláì wọ́n wá mú eh, ibi tá àti máa ń dìbò wọ́n tó fi kún ní nọ́ọ̀tì ju tilẹ̀ Yorùbá lọ sódà pé tá a bá dìbò nígbàgbà nọ́ọ̀tì náà ni ọmọ wọlé so ẹ tó bá wá ní làákàyè yóò ronú ẹ̀gbẹ́ kínní ẹ̀gbẹ́ kejì táyé ló bímọ táyé ọmọ mọ̀mú bí káyìndé mọ̀mú bí àwa tá a jágbàgbà lẹ̀ Yorùbá làwa fi á ronú pé bí kíní ìṣe ń lọ yìí táwọn ọmọ yàrá bá dìde tó bá láwọn fẹ́ ṣe president nílẹ̀ yorùbá tó wọn bá gbé fún wọn kí ni solution làwa fèrí kó làwa ṣe mítìnì pé ẹ jẹ́ káwa náà lọ sí UNPO la fi lọ gba sàtífíkẹ́tì eh, pé a fẹ́ dá dúró ní yorùbá nation ìtumọ̀ yorùbá nation ni ẹ so sàtífíkẹ́tì yẹn ti wà lọ́wọ́ wa pé a fẹ́ dá dúró a sì ti publish ẹ̀ sínú pépà láti láṣẹ two thousand twenty ni kí gbogbo nàìjíríà gbọ́ pé at any time yorùbá ń lọ o so ayọ̀ ti rẹ́dì képe báyà ṣe sọ́ọ̀sìn képe ọ̀rọ̀ two thousand twenty one kọ́ láti láṣẹ àláti publish paper so federal government ò sì sọ pé ńgbà náà pé àwọn ọ̀rọ̀ ò sọ pé so ńgbà tó wá di ọdún kan sígbà náà lẹ́sẹ̀ àwọn sọ pé ńgbà náà pé wọ́n ṣe Yorùbá nation ṣé wọ́n àṣẹ sọ̀rọ̀ Yorùbá nation sì ń gbà sọ̀rọ̀ òní ṣe bọ́ọ̀rọ̀ ńlá àní so after ti oṣù mẹ́ta sí nínú òfin Nàìjíríà tí wọ́n bá ti publish ọ̀sọ̀rọ̀ sínú paper láàrin oṣù mẹ́ta tí gọ́ọ̀mẹ̀tì ọba ṣe gbèsè lérí ẹni túbọ̀ sí pé ẹgbà ń tán sọgbọ́nu ìgbà tá ti pọ́pílìsì ọ̀rọ̀ ẹ sínú pépà pé yorùbá ṣe tán láti fẹ́ máa lọ tẹ́ ẹ̀ ti sọ fún wa pé ara ẹ máa lọ o tó ti pọ́sù mẹ́ta oṣù mẹ́fà ọdún kan àti ṣẹta àti máa lọ náà nù so ìtumọ̀ ti kí yorùbá fi lè so gọ́ọ̀mẹ̀tì ò láṣẹ àti máa àrẹ́sì yẹn tó máa sọ pé yorùbá nation fẹ́ dé mọ́ so therefore Sunday Igboho kọ́rọ̀bà sọ president wa tó wà ní Benin Republic àwa rọ̀ torí pé ọmọ wa Sunday Igboho kì í ṣe ọ̀daràn o kì í sì ṣe ẹni tí ń ba ìlú jẹ́ àwa la bíi ọmọ wa ni èmi sì ni chief imọ́mù yorùbá fún ẹ̀sìn ìsìláàmù tó jẹ́ chief imọ́mù olórí ẹ̀sìn tí ń mójútó ẹ̀sìn tí ò ní fẹ́ kí ìlú ọ́ dàrú láti sòtítọ́ tọ́lọ́run sọ sínú kọ́ránì pé fàákàmbéènà náà sì bìlá kí fàlátẹ̀tìgbà àwa ọlọ́run ká má tẹ̀lé ìfẹ́nú ìjọba nàìjíríà ń tẹ̀lé ìfẹ́nú ni president benin republic ìfẹ́nú wọn ń tẹ̀lé o ẹ má tẹ̀lé wọn o ẹ fi ọmọ wa lẹ̀kọ́ máa lọ jamani ibi tí ń gbé lọ́hùn pẹ̀lú fọkànbalẹ̀ so bó ṣe jẹ́nu ọlọ́run ní ba ilẹ̀ yorùbá jẹ́ o gbogbo ẹ̀yin ọba tẹ́ wá dúró tì wá gbogbo ẹ̀yin gómìnà tẹ́ dúró tì wá gbogbo ẹ̀yin mínísà tẹ́ dúró tì wá ọlọ́run kọ́ ẹ̀yin náà o ìjọba ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o subahana rabbika rabbil sati amayasi fún mi wasalaamu alayhi wa sallam